وعلى ثمرات فإن لم تكن حتى حسوات من ماء متفق عليه ومن أعداد الصيام الإكثار من تلاوة القرآن والصلوات قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفقار وقال ابن عباس رضي الله عنهما كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير أجود الناس بالخير وكان وكان ما يكون أجود بالخير حين يلقاه جبريل في رمضان وكان جبريل يلقاه في رمضان كل ليلة يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبريل كان النبي صلى الله عليه وسلم أجود للخير من الريح المرسلة متفق عليه ومن آداب الصيام قيام رمضان قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو ودعوة الصائم حتى يفطر ودعوة الإمام العادل ودعوة المظلوم رواه الترمذي ومن أهم آداب الصيام اجتناب المعاصي والموبقات قال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجه أن يدع طعامه وشرابه رواه البخاري أدوكم ورمضة ورمضة سي أصابين وقوة تتدى ميوسي سيأتي لنفع إلى تجاني أسو رمضان أسو البركة في مدوي يوم باكي يوم سرطة ونبه kí ó jẹ́ kí á lè gbà á nípa mùsùlùmí àlejò Muhammad sọ́kọ̀ọ́ bí ó ṣe ṣe ní òfin ó sì gbálẹ̀ sí fún ẹ̀kọ́ kan wa ó sì lẹ́gẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó ń fẹ́ yìí kọjá kárí gbà lórílẹ̀ èdè. adúgbò tí wọn náà wọ ike oṣù wọn tó kù jù ní àpàdà tí mú ìdí máa ń bá ìjọba ìfi ẹ̀sìn islam sílẹ̀ tọmọtaya àti gbogbo àwọn mọ̀lẹ́bí wa tí ọlọ́pàá tó ń sàbẹ̀wò ọ̀rọ̀ níbẹ̀ torí kí orí tó ga jù èsì ọ̀rọ̀ máa ń ṣe fún yàn òun náà kí ọ jẹ́ mùsùlùmí ó lè yọ orí rẹ láyé lóṣù tí torí rẹ̀ tó bá di ọjọ́ gbèdé àkúyàmà. ọ̀ràn yẹn ní kí ẹnì kọ̀ọ̀kan wa kápẹ́ ìwọ náà ọba ọ̀sán ọ̀sára nípa káṣí ìjọ tí ọlọ́run bá sí ọkọ̀ wa láti káṣí ìjìnà tí gbogbo ga sí ọlọ́run bá fẹ́ pé kájìnà sí torí tí ó ga jù téèyàn máa ń parí sí láti lè pàdé ọlọ́run ọba ọ̀sán ọ̀sára nígbà tó ti pé kò sí ìrètí nípa ìpè gbogbo wa lápàdé ọlọ́run wa ní ọjọ́ kan ìsẹ́yìn wa máa parí sí ilẹ̀ tí ó fi pàdé ọlọ́run tí pàdé yẹn náà ó fi já sí ìdùnnú ayọ̀ fún yẹn òun náà ni ìbẹ̀rù ọlọ́run ọ̀sán àwẹ̀ nínú islam ọkọjá kéèyàn ọmọ jẹ kọ́mọ́ mu nìkan bí kò sí pé nítorí kún fún àwọn ẹ̀kọ́ tí èyí ó fi ní ọ̀pọ̀lọpọ̀ ládá tó sì kún fún àwọn ìtumọ̀.

kájẹ sáré a lè wọ wípé ni a ní àǹfààní yìí lórí pé sẹ́yìn máa jẹ sáré yóò fún ìrànlọ́wọ́ láti lè gbà ó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ orin ló wà bẹ́ẹ̀ tó ti wọ́n yá sí pé àǹfààní rẹ̀ àwa dání ọ̀nà ọba sàhánù wàsálà ó tún wá fi ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà àti orin sí i ànábì wa muhammed sọ̀rọ̀ ọmọ ọ̀rẹ́ ìjọsọ́sẹ̀ ó ní ẹgbẹ́ torí pé níbi jíjẹ sàárì àgbàdo wà bẹ̀. nínú ìgbàwá mi tó ti sàlàyé apákan nínú àwọn àlùbáríkà tó wà ní ilé ọjọ́ sàárì wípé àníbi sọ́kọ̀ ọ̀pọ̀ àìsàn nínú àbí sí imam ahmed gawa ó ní jíjẹ sàárì àlùbáríkà ni ẹ má fi sàárì lẹ̀ kódà kọjá sí pé kí èèyàn mú omi lásán kọ́kànlé gẹ̀gẹ̀ láti lè fi jẹ sàrè yìí wípé omi lásán ni ó mu àyẹ̀dẹ̀ sọ́kọ̀ ọlọ́wọ́ rẹ̀ sílẹ̀ ó ní kó ti bẹ́ẹ̀. kí ló fà á torí pé àwọn mọ̀lẹ́yìká wọn máa ń tọrọ fún ẹ̀ńtìbàjẹ́ sàrè. gbogbo ara ti mọ̀ yìí pé àdúrà àwọn mọ̀lẹ́yìká àwọn tó ti di ọlọ́wọ́ bá já tí wọ́n yé ti ọlọ́wọ́ bá tí wọ́n yé yá bá rẹ̀. sọ̀rọ̀ àdúrà tẹ́ bá tọrọ fún yà àdúrà náà lóró àdúrà tó ìyẹn kan tó yẹ pé kí ni o sojú kòkòrò kódà kọjá títí omi lásán ni ó mu pé kọjá oúnjẹ lórúkọ mọ́mílá ṣùgbọ́n àwọn tẹ̀sí ìwà tó ti dé kí ọ̀sán fi bánu láti lè fi rí àlùbáríkà èyí tó wà níbi bàrí yìí. ìṣesí àwọn míì tí wọ́n ti ẹlẹ́sìn ìlà ànábi sọ́kọ́ pàwọ́ àìmọ̀tẹ́lẹ̀ ó ní ìyàtọ̀ tó wà láàrin ààwẹ̀ mùsùlùmí àti ààwẹ̀ àwọn míì tí ìsìn mùsùlùmí ni wípé àwọn jẹta rè síwájú kí a tó gbà á tó jẹ́ sí pé a rí ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà àti òwòrè níbẹ̀. Sáré yìí onátúnlẹ́kọ̀ọ́ tí láti yìí ó lọ fi pọ̀ sí. Kò sí sáré yìí ó lè jẹ́ sáré lóru ṣùgbọ́n nítorí ìdájú ni kéèyàn ó sùn síwájú kọ́mọ́ máa jẹ sàárè bí aago mẹ́ta aago mẹ́ta àbọ̀ aago mẹ́rin kéèyàn jẹ sàárè ní nǹkan lọ́jà sí pé yóò sùn má àsìkò àlùfáàjà rí oríṣi anábì wa muhammed lọ́wọ́ ọlọ́wọ́ àlẹ́ wọ́sẹ́lẹ̀ ó ní ọlọ́wọ́ ọlọ́wọ́ sàhánà wọ́sẹ́lẹ̀ wọ́n pa àwọn táwọn tí ànábì ọlọ́wọ́ ọba lẹ́sẹ̀ tó sì jẹ́ pé ẹ̀kọ́ ni yóò máa jẹ́ fún gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì ọlọ́wọ́ ọba náà wípé táwọn bá fẹ́ jẹ sàárè káwọn orí pé àwọn lọ lára káwọn bá tètè jẹ́ ṣùgbọ́n táwọn bá fẹ́ sínú káwọn ó tètè sínú tí àwọn bá sì wà táà fẹ́ kí irun táà wà lórí irun káwọn ó jẹ́ kí ọwọ́ ọ̀tún àwọn kó lé ọwọ́ bí a ti máa gbé ọwọ́ sáyà lórí irun báyìí ni ọ̀nà ọba ó ti pa àwọn tí a ṣí ànẹ́lẹ́ ọ̀nà ọba ní àtẹ nínú àdéhùn èdè àtẹ àlàkóso ní tí ó gbà wá tó sì ní àlàáfíà bákan náà sẹ́yìn wọn máa sáré ìkan lára sọ̀hábà àwọn sàbí àlẹ́bí wọn mahammed sọ́kọ̀ wọn wà lẹ́wọ̀ sẹ́lẹ̀ tí wọ́n bá lò gbani. nínú ẹ̀kọ́ ètò wà fánàbì tí máa sojú kòkòrò ní pé ní máa ń jẹ ìkẹláwọ̀ èèyàn kódà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀. ó ní pé àwọn ti sàrí pẹ̀lú àlẹ́bí wọn mahammed sọ́kọ̀ wọn wà lẹ́wọ̀ sẹ́lẹ̀. àwọn tí sẹ́yìn wọn máa wọ́n fún níro bí wọ́n ti jẹ sàrí yìí wọ́n béèrè ọ̀rẹ́ pé kí ni òdiwọ̀n tọ́wọ̀ láàrin ìgbà tí wọ́n jẹ́ sàárì nígbà tí wọ́n fi pè wọn àlùbáṣà rẹ̀. tàbí pàtàkì wa fún àlejò yìí pé òdiwọ̀n tọ́wọ̀ láàrin rẹ̀ kò tún kéèyàn ọ̀ka àyà àádọ́ta fífì lọ. tí wọ́n sì fẹ́ káyà àádọ́ta bó tilẹ̀ kọ́ka pẹ̀lú tẹ̀síwì pẹ̀lú ìfarabalẹ̀ tó kò lè dájú ìtẹ́jú mẹ́wàá ìtẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. ìyẹn pẹ̀lú yá sí pé kí ọ̀sà kíyèsí gba sí àlùmájà yìí dé ńlá torípé lára sí àtúbọ̀rọ̀ sí àkíyèsí ní pé àsìkò tí wọ́n ti àtọ́lá tó ayé omi náà lò wọ́n kọ́ ní àlùmájà yìí ńlá lọ́dọ̀ wa nílẹ̀ yorùbá báyẹ̀ pé kò rí bẹ́ẹ̀ láwọn apáta nílẹ̀ nàìjíríà ten thousand májà rí báńkà ní ẹni wọ́n pè é ṣùgbọ́n lọ́dọ̀ tí wa àwọn ti gbé e lérí láti di aago márùn-ún tàbí aago márùn-ún kù díẹ̀ ìyẹn ó wà níbàámu sí sunna nẹ́bí wa muhammed lọ́wọ́ wa torí pé níbàámu sí gàdúrà lóye sọ àárín ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún òun ni àdébí sọ́kọ̀ bá àdó sọ́dà parí parí rẹ̀ sí ìgbà tí àlùfájà nílà. so ahmed mọ̀lẹ́ gbé kábà tó bí àtọ̀látọ̀ ayọ̀mínà náà ẹ̀tọ́ bá dúró di àtọ̀látọ̀ ayọ̀mínà náà lásìkò yìí ọ̀sán níjẹ torí pé àlùfájà rí sí là níbi tó níbi ogún ọ̀sẹ̀jú tí wọ́n lé ní wọ́n tó pe ìran. ìyẹn ti ṣe pàtàkì ó fi àkíyèsí àwọn ẹ̀wọ̀n náà wọn náà kà ń pè ọ́ nínú mọ́sálásí kọjá ti pé àsìkò orúkọ ọ̀ká ilá máa pè é láti nípa àwọn èèyàn sí wọ̀là torí pé gbogbo èèyàn kọ́ ọmọ eléyìí ìran táwọn bá pè ni wọ́n kọ́ lò ìní wọ́n fi kírun ìní wọ́n fi gbà rẹ̀ tí wọ́n sọ àwọn bá wá pè é lásìkò tó yẹ kó pè é kó ti sí àwọn èèyàn lọ́nà alhamdulilayi níjọ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ gbójú sókè ọmọ àwò lápẹ̀yà yìí ti lọ tó ti là èyí ò ní màdùn mẹ́sìn ìrọ̀rùn nípa inú ẹ̀jẹ̀ rẹ̀ ó ti rẹ ilẹ̀ lọ́jọ́ pípé àsìkò tí àgbájá yọ dà àsìkò tí mọ́tòlì yóò tó ìgbà tó yẹ lè mà ipò dáa ní tó lé ní ọdún márùn-ún títì èyí lè máa táìwọ́ ní àgbájá yọ dà ní ọdún márùn-ún títì tó ìmájìlẹ̀ ó ti ti gbogbo eléyìí ní rọrùn tó fi já sí pé àtàkìsí láti má jásíkí sáré wá yóò máa kọjá aago márùn-ún láti má máa tètè jẹ́ náà tóbi jáde pé yóò fi wà nípa àwọn tí sunna anábì wà kánlẹ̀ sọ́kọ̀ máa wà ní ìmọ̀tẹ́lẹ̀. lẹ́sẹ̀ náà lára ẹ̀kọ́ tí a tó fẹ́ nínú àwẹ̀ yìí ni wípé bá a ti ń lọ́ra jẹ́ sáré mú oníkejì ni ọ̀jẹ̀ fún ìsinmi afẹ́ kí èèyàn tètè sínú ní kò dìgbà tí ọwọ́ ti pé aago méje kọjá yáyá àbí tẹ̀sùn yáyá pé nígbà rẹ bá sú ìlànà pé ọ̀dẹ́ báwọn yá máa sọ fún dàda níbẹ̀ àtìkò ó ti tó ẹ̀ fi rán gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ eléyìí náà ti rọrùn ní nǹkan tó yá sí pé a lè mà nígbà wo ni mọ́pẹ́tì ìgbà wo ni ọ̀wọ́lé torí pé alẹ́ bí wọn mohammed ọlọ́run ọ̀rẹ́ ìwọ̀sẹ̀lẹ̀ ó ti wọlé sí kòkòrò yìí pé tí mọ́pẹ́tì bá ti wọlé brand òun náà ní kí a ti nù. Sábà fẹ́ sínú sẹ́yìn olùfin ní ládàlọ́pọ̀ torí pé gbogbo nǹkan nínú Islam ló ní ìgbésẹ̀. Bẹ́ẹ̀ pé sẹ́yìn máa ti tọ̀ ọ́ ládàá rẹ̀ tó ń pọ̀ sí ni. Ẹni tí ọ̀bá ṣe òun ti ẹ̀ kò ní láǹfààní sí ládàá yẹn. Sẹ́yìn máa fẹ́ sínú afẹ́kọ̀já ti pé o sọ̀rọ̀ fún ẹ̀ pé kò sí ní ọ̀dọ̀ wọn bí yìí. Ó sọ̀rọ̀ ó ní èso dàbí náà dé èyí tó fi tù lọ́jọ́ tí a rí pé obì lọ́dọ̀ tiwa náà ó pé sí méjì obì tútù wà obì gbígbé wà èyí tó wà tútù ní omi omi lè yóò tó lò tí ọba rí ó tọ̀ ìyẹn ní ètò tàbí òtútù àbí gbígbẹ nígbà ọba mu omi tán ìyẹn lè jọ gẹ̀dẹ̀ àbí mu ọ̀sán ni tí ìbá fẹ́ tó náà lọ mohammed orí kí á ọmọ náà yìí làbí pàtàkì ni lọ́jà pípé àtìgbà tó ti pé ọmọ ọdún mẹ́wàá ní ìyá rẹ̀ tí wọ́n wá sí ọ̀dọ̀ àníbi wà mohammed lọ́kọ̀ọ́ àwọn ọ̀dọ́ náà láti lè máa gbé ní ọ̀dọ̀ rẹ̀ kọ́ máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Àyẹ̀sọ̀ máa ń fi ìwọ lọ́sọ̀ bí ànẹ́bì bó ti máa ń sínú rẹ̀ pẹ̀lú ọ̀tọ̀ tí ọ̀bá rí tọ̀ yóò lo sọ́mbù tí ọ̀bá rí sọ́mbù yóò lo omi. Bẹ́ẹ̀ náà ìlọ́jọ́ ti pé sábà fẹ́ sínú yìí àbí asínú dá. Ó ní àdúrà náà máa gbà ọ̀tọ́ lọ́la sí àwọn ẹgbẹ́ àbàtọ́nà wọ̀tọ́lẹ̀ tẹ̀rọ̀ wọ̀tọ́lẹ̀ tẹ̀rọ̀ àṣẹ òní ìṣẹ́ àwọn àdúrà yìí ìgbìmọ̀ ilé àdéhùn náà fi àdéhùn àdúrà tó wá láti ọ̀dọ̀ àlejò àmàlẹ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ òun náà ni àdúrà yìí kéèyàn ó ṣe síwájú ọkọ̀ tó ti gbé yóò sinú àbílẹ̀ ìgbà tí ọba sinú gan àsìkò lẹ́yìn bá sí nínú ẹ̀kọ́ sí èsì òní àlàáfíà nílẹ̀ bákan náà láwọn àjọ tí nígbà tí ń sàlàyé ìdájọ́ tọrọ máa wẹ̀ ó sàlàyé nípa àkùrán tí ọlọ́wọ́ bá ti gbà kẹta bọ̀ tó bá ti gan ní ìwọlú ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé nǹkan yẹn ní àsìkò pẹ̀lú tó ti wọlú ẹ̀ nù ó sì láì ó sì ti pàtàkì. Quran ní kíkà ó ti pàtàkì fún ẹnì kọ̀ọ̀kan wa kí ni oṣooṣù kòkòrò báwo ni yóò ti ka àkùrán lẹ́yìn abájẹ́ wa ya pé kò sí ààyè rárá kó ní pé òun parí àpò àìyọ kan nínú ọ̀rọ̀mọ̀dán bó tilẹ̀ já sí pé pé wọ́n tó dúpọ̀ kòrò ju eléyìí lọ òun náà ni òfin dáa jù àwọn abẹ́jọ́ sí pé àríkà quran náà ló gbìyànjú kọ́ fi já sí pé nínú ọ̀rọ̀ yìí náà láti bẹ̀rẹ̀ sí máa máa bó láti máa quran kà ìgbà tí wọ́n bá fi di àwọn ọdún tí pọ̀ tá a bá ní nínú ẹ̀mí gẹ́gẹ́ ta sọ̀rọ̀ quran tó rọrùn púpọ̀ ni ọ̀sẹ̀ tí ò nílẹ̀ bí kíní èkó lè ṣe lè tèlé mo fi ń dá wa létí pé pẹ̀lú òkú ọlọ́run ní nǹkan tí ò lè ju oṣù méjì lọ yọ ọmọ pa àgbà. àwọn tí wọ́n máa lé sí lóṣù mẹ́ta oṣù mẹ́rin tá a fi lẹ̀ ìyẹn kó lè jẹ́ lẹ́nu ni ṣùgbọ́n àárín ọ̀sẹ̀ méjì mẹ́ta mẹ́rin ìyẹn ó lè dábà kó àgbà tó yẹ kìí ṣe ìtàbájá títí ọjà títí nǹkan tí àgbẹ̀tẹ̀ ń rò èèyàn tí a ti ṣe síwájú lẹ́yìn mẹ́yẹ tó sì tún pọ̀ sílé òdìsí òun náà ni. sọ fún àyè ìgbà tó rọrùn láti kà ní káwọn náà ṣe olúkòkòrò rẹ̀. alẹ́bí wa muhammed sọ́wọ́n lọ́wọ́ ọ̀rẹ́ ọ̀sẹ̀lẹ̀ nínú àdé sínú àbẹ́n tí ó sọ ó ní pé alẹ́bí máa ń sọ̀rọ̀ púpọ̀ alẹ́bí máa ń sọ̀rọ̀ gan-an ṣùgbọ́n ìsọ̀rọ̀ rẹ̀ fún wa máa ń dá yàtọ̀ nínú oṣù ọ̀rọ̀ náà jibril yóò wá pàdé rẹ̀ tí yóò anabi wọn máa ta fún àfún tí jibril wọn máa lé tètè báwo ni anabi sọ́kọ́ máa wà lọ́wọ́ tó sàn fún kàyé pé jibril òun ni ó jẹ́ àbá fún anabi wọn muhammed sọ́kọ́ máa wà lẹ́yìn bọ́sẹ̀lẹ̀ sábà sọ abàtà náà ti ga alukóra ní kíkà látọ̀dọ̀ anabi títí tóbi ní ọ̀dọ̀ tiwọn náà tí àlejò sọ́kọ̀ lọ àgbẹ̀sọ́nà àgbẹ̀rọ̀ tó máa ń pàdé jùgbìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ tó máa ń pọ̀ ìgbà tí wọ́n sì máa ń pàdé ara wọn náà ní oṣù ramadan lálaalẹ́ òun náà ní jùgbìn wọn máa ń bá ní ìwà muhammed sọ́kọ̀ nǹkan méjì òun ni a ti láǹfààní ibi àbíkì àkọ́kọ́ onígbé èyí ti kọ́ àyè ọ̀pọ̀ dáadáa nínú oṣù ramadan ẹlẹ́kejì èyí ó kí ọrọ̀ èèyàn pọ̀ sí wọ́n yàtọ̀ sí àwọn nǹkan míì pàtàkì jùlọ nípa kéèyàn ó fún yàn ní ìsinú ìyẹn ó ti pàtàkì púpọ̀ ní nǹkan tó jáde wéré yóò mú okùnfà lágbàgbàgbà fún yàn ní ọ̀dọ̀ ọlọ́run sàánà owó bọ́sàánà. bákan náà lára ń gbẹ pé agbọ́dọ̀ tó fi ojú kòkòrò rẹ̀ nínú oṣù ọ̀mọ̀tán yìí òun náà ni yorùbá ń pè ní àǹtàn torí pé àǹtàn wọn kíkí àrígbé ìgbà àkọ́kọ́ ọjọ́ kejì ìkẹta ẹni pé àwọn èèyàn máa ń ní ojú kòkòrò ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ti ti bí ọwọ́ rẹ àwọn èèyàn wọn kò tuntun tí ò jẹ́ kórè bẹ́ẹ̀ torí pé oṣù kápẹ́rẹ́ ni oṣù ká yìí afẹ́kẹ́yìn ọ̀rọ̀ sí ilẹ̀ kó fi ṣèjọ sí fọ́nà oṣù ká nínú oṣù méjìlá kẹ́ni lọ́fẹ́ dà lọ́dún èèyàn sọ pé ní oṣù ojú kòkòrò kó rí pé àwọn àkẹ́kọ̀ọ́ mẹ́tọ́tì nínú ọ̀gá tó ń ti ṣe tó ń ti kó dínkù kọjá pépé yóò láǹfààní láti fi ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn lára àjọsìn èyí tí a ti sọ́kọ̀ pàpọ̀ ìwòsàn náà tó ti wá lójú kòkòrò òun náà ní kíkí àtàmú àníbi sọ́kọ̀ pàpọ̀ ìwòsàn náà ó ní ẹni tó bá dájú pé títí sáré rọmọdọ́n náà ní tó ń dúró nínú oṣù rọmọdọ́n láti lè kírun tàràwé àníbi sọ́kọ̀ pàpọ̀ ìwòsàn náà tó ti ọlọ́run ti àkórí ní ẹsẹ̀ rẹ̀ lójú síwájú bí ó ti àkórí sí rẹ̀ fún àti ètè yóò máa bọ̀ àti pé gbogbo ara wọn kò ká tẹ̀sí ní àforíṣẹ́ ọlọ́run ọ̀sán àwọn ọ̀sán ọ̀sán torí pé ọ̀sẹ̀ tí ó rìn sí orí òní mi sọ̀yẹ́ pọ́nlẹ́yà ti pé kí mùsùlùmí ó dojú kòkòrò kí ọlọ́run ti máa ṣe àkọ́kẹ́sẹ̀ rẹ̀ sọ eléyìí ó ti pàtàkì. láti dojú kòkòrò kọjá ti pé àtẹ̀mú wa ó ní ìtumà tí òní jẹ́ àtẹ̀mú ìtọ́jà ti pé àmà fàṣẹ lórí ẹ̀ níbu ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè nílẹ̀ yorùbá yìí náà nílẹ̀ haúsá àti táwọn àyè míì náà tó nǹkan tó lé ní oṣù kwan ni wọ́n fi kí irun nínú oṣù ọ̀dọ́ yẹn tí wọ́n pariwo dídé. kankan àti ọlọ́ọ̀bá ti ní àkọ́kọ́ òun ẹ̀ ń gbàwẹ̀ gbogbo àdúrà tí bá ṣe títí tí ó fi sínú ọmọ ọgbọ́n máa gbà ní. ẹ gbé àníbi wọ́n jẹ́ ayé pé ẹ ti ń gbàwẹ̀ ó wà nípò ẹ̀ tí ọ̀nà ọba ń gbọ́ àdúrà rẹ̀ tó ká kún fún àdúrà. ẹni ẹlẹ́gẹ̀dì ó ní olùdarí ti ṣe déédéé tí ò ti láàrin àwọn èèyàn ọba àdúrà sọjá ti fi ọ̀nà ẹni ẹlẹ́kẹta lọ́jọ́ pípé ìdílé bẹ̀rẹ̀ sọ́nà ọlọ́wọ́ oníjà padà olùlẹ́ńtẹ́ bá ti àbòsí sí ṣé bá ti àdúgbìyà rẹ̀ lọ́nà ìtọ́ tọ́wọ́ àwọn ṣe á owó tó kù ní máa fi jẹun nílẹ̀ ní ìgbà àtọ́wọ́ abẹ́rẹ́ fún àlẹ́ni sọ́nà àwọn òṣèlú oníkòtí èdèjì àdúrà ọlọ́ọba yóò gba nǹkan tí ó ṣe lẹ̀ bákan náà yálà ó ṣe àbòsí sí nípa owó ni o àbó ṣe àbòsí sí nípa ti ọmọlúwàbí àwọn èèyàn mẹ́ta yìí àtẹ́tí tó kọ́ bá àlùsọ́là ó ní pé ní tí wọ́n bá sọ fún ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba yóò gbà lára wọn ti ní òun náà ní aláwòrán láti ojú kòkòrò láti di ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba yóò gbà abẹ́rẹ́ ní ọ̀kàwá. nǹkan tó wá jẹ́ jù lóyìn máa ń jìnnà sí nínú àwẹ̀ yìí táwọn ó fi nítumọ̀ tó fi jí àtẹ́wọ́gbà òun náà ní gbogbo àwọn akẹ́tọ́ nílẹ̀ pátá ìyẹn gbọ́dọ̀ jìnnà sí kò tiẹ̀ ní jẹ́ káwé ọlọ́ọ̀dì gẹ́gẹ́ torí pé ẹni sẹ́wọ́ pẹ̀lú ọlọ́run ọlọ́ọ̀bù òṣìṣẹ́ ìgbà wẹ̀ iye sì ní ọkọ̀ nínú àlùkùrán ọkọ̀ nínú sọ́tà lẹ́yìn ọ̀hánlẹ̀ sọ́tọ̀ àlùkùrán tó ti sọ eléyìí fún wa pé mẹ́tẹ̀ mọ́tọ́nà ọba tí ó fi gba ìjọ sí èèyàn òun náà ní kọjá sí pé kéèyàn ọba ti ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run gbogbo àwọn kẹrin lọ́yà sí pé yorùbá ti jogún láwọn kan kú lọ́dọ̀ àwọn bàbá wọn tí wọ́n tẹ̀rọ ìdíbọ́yá ẹ̀là wọ́n ti tó fi máa tẹ̀mí pé tí àwọn adìrẹ fílẹ̀ báyìí àwọn ò ní jẹ́ èèyàn náà wọ́n láì kò jẹ́ ìgbẹ̀dá. torí pé tọ́lá jẹ́ ìkẹ́ ni àwọn bàbá tí wọ́n jogún ọ̀rẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n yẹ wọ́n máa tẹ́kù bìtì. sọ ìyẹn pẹ̀lú yẹn ti pé gbogbo àwọn kẹ́kíkà ìtọ́jà ti pé yóò bá jogún ni àti kọ́ni àti àrìmọ́lẹ̀ ni kéèyàn lu ọmọ tó ní sí àwọ̀ yìí láti lè fi tú wá lọ sọ́dọ̀ náà. kó tiẹ̀ wò ó pé ìjẹ́ lọ́jọ́ pípé ìjẹ́ yìí àǹfààní wà bẹ̀rù wọn láì sí èèyàn bá fi ilẹ̀ kò ní ìgbẹ́ka tí ó ti nínú ìsẹ̀mí ayé èèyàn níláwòrú kódà dáadáa ni ó jẹ́ fún yàn ṣùgbọ́n ètò ní máa sáyà lẹ́gbẹ́ àtẹ́lẹ́lẹ́ fi ká ilẹ̀ àdáwò nínú màá wá pẹ́rù láì fi gbọ́dọ̀ náà àbí màá wà lọlé láì fi gbọ́dọ̀ rà sí èsì tọ́lá ọba abẹ́yá pípé tó ní wọ̀nyí wọn lọ́jọ́ sí pé àwọn tó ti lọ nínú yorùbá sílẹ̀ àwọn kan wọ̀nyí náà lè máa gbé lárugẹ ṣùgbọ́n gbogbo èyí tí wọ́n ti ní ìtọ́jẹ́ bọ sẹ́yìn ó fi ojú oyọ náà èèyàn lọ́rọ̀ sílẹ̀ èèyàn lè sọ pé èèyàn bá lọ́dọ̀ àbẹ́yẹn jogún ẹ̀ lọ́dọ̀ bàbá èèyàn ní àgbàsí ní òun ó sì máa ti lọ àgbàsí ó kórè fún báyà lọ́dọ̀ náà tí ò ní jẹ́ kí àwọn ọtí àti ọgbà kéèyàn ó gbìyànjú ó sì ti sílẹ̀ ọlọ́ọ̀bá yóò ti ní rọrùn bákẹ́ náà ní àwọn ẹ̀sẹ̀ bíi náà bíi ká sọ̀rọ̀ kọ̀rọ̀ ká sọ orin kórin. bí ó ti jẹ́ sí pé ó jí ìwọ̀ síwájú ọmọdún bẹ́ẹ̀ náà lọ́jọ́ sí pé ó jí ìwọ̀ jù lọ nígbà tí nǹkan wà nínú ọmọdún. tó ti máa gbọ́ ìgbọ̀kúgbọ̀ nínú orin tọ́jà sí pé kò ní ìtumọ̀ kẹ́kẹ́ ju ẹ̀sẹ̀ tọ́jà sí pé ọmọ gbàdébẹ̀ lọ àbí ìwòkúwò àti àwọn kẹ́kẹ́ bíi náà bí àgbàtẹ́tẹ́ àbí àwọn ọtí àbí àwọn ògbó àbí ìfọ́ra gbogbo àwọn tó wà yìí ni ọjọ́ náà yẹ fún aláwẹ̀ láti lè fi ilẹ̀ ọlọ́pàá yóò ṣe àlàkàlẹ̀ ìkọ̀kan wọn ní rọrùn yóò sì jẹ́ kí agbáwẹ̀ náà nígbà fún sí ìlànà ìṣẹ̀rẹ̀ náà yóò sì jẹ́ kí ó gbà ní ọ̀rọ̀ ìkọ̀kan wa ọlọ́lá ìjọba aláwọ̀má المسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم رب السماوات السبع ورب العرش ورب العرش العظيم ربنا ورب كل شيء خالق الحق والنوى ومنزل الثروات والمجير والفقار اللهم إنا نعوذ بك من شر كل شيء أنت الآخر بناحيته اللهم أنت الأول وليس قبلك شيء وأنت الآخر وليس ذلك شيء وأنت القادر وليس فوقك شيء وأنت الباطل وليس دونك شيء اقض عنا الدين واقضنا من الفقر اللهم طهرنا من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدم اللهم تصبرنا بالثلج والبرد والماء البارد اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت اغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم إنا نسألك بأن نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم قنا شر نفوسنا اللهم قنا شر انفسنا واعذر لنا على شبابنا اللهم اغفر لنا ما اسررنا وما اعلنا وما اخطانا وما عملنا وما سهلنا يا رب العالمين ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا ليلا الا قضيتها يا ارحم الراحمين اللهم انا عبيدك بل عبدك بل رحمتك ناصيتنا بيدك ماضي فينا حكمك عدل فينا قضاؤك ذكرت لكل اسم هو بالنسبة للمصدر أو أنزلته في كتابه أو علمته أحد من خلقه أو استأثرت به في علم الغيب عنده أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم قوموا إلى